بعد فيا عباد الله ما جلسة كتب الله السلام عليكم ورحمة الله وبركاته فيا عباد الله خطبة دائما هذا أعطاكم الله الله أعطي ọpẹ́ tó ṣe pàtọkọ yẹ tó fi àánú rẹ̀ nípa bá wa. tóbi jọjọ wípé irú nǹkan ń ṣe táàkùn tó dé tá ń ṣe nígbà dé ìgbà tó tún lọ tán a tún lè tẹ̀síwájú ń bẹ ọ̀pẹ̀ ìfọlọ́ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ nínú àánú rẹ sí burúkú tí bá yàn tí máa kúrò níbi mímọ ti ló ṣe wípé ànábì sallallahu alaihi wa sallam ìsọ díẹ̀ nípa àbúrò tí ń bẹ níbi kéèyàn yẹ onímọtòmọtò oníyàǹda ọsọ fún wa àti pé ṣé ń ta máa ń lọ sí mọtòmọtò yìí ń jẹ àbá àmàtúmọ rẹ ni ọsọ fún wa mo wá ní tó bá dòní a sọ ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ tí a rí nínú hadith yẹn àbíbẹ̀ ẹ̀kọ́ mi sọ̀rọ̀. àwọn ẹ̀kọ́ márùn-ún kan bẹ̀ gbòógì tí àwọn àpá ayọ̀ nínú ẹ̀ èmi fẹ́ dá ara wa lọ́wọ́ tí ká lọ síbi àwọn ẹ̀kọ́ yẹn. ẹni ọlọ́run bá nípọ́ ní as-silsilatu as-sahiha lil imam al-Albani alayhi rahmatullah. ìgbà tí wọ́n sọ tí wọ́n ṣe tafrij hadith one thirty four nígbà tí wọ́n ṣe tán wọ́n ní fíhì fawaid kathirah wọ́n ní hadith yìí àwọn àǹfààní tó pọ̀ nílẹ̀ńdẹ̀ أكتفي بالإشارة إلى بعض ما تنطق عن كامل torí bí ààyè ti gbà wá wọn lásìkò yìí àwọn àgbà tí wọ́n tọ́ka sí òun làwọn náà fẹ́ tẹ́nu lórí tọ́wọ́ tí wọ́n sọ pé báyìí wọ́n wà wá àwọn àkàṣàdéèfì ti onígàgà wọ́n ní hadithi ká àkàtàn yìí nínú ẹ̀kọ́ tí ń dáńdọ̀ ni ní ọ̀nà àrà ó kéré lẹ́ni tí ikú rẹ̀ dé tààrọ̀ mímọ̀ fún kéré pàápàá ẹni tó bá nígbàgbọ́ nù ọlọ tí ò nígbàgbọ́ nínú nǹkan mi torí ẹni tó bá nígbàgbọ́ nínú nǹkan mi yàtọ̀ sọ́nà àwọn amúyè mọ́ fún láwọn assurance nìgbẹ́ máa wọ́ọ́rì àwọn gbẹ́kúdé wà tọ́wọ́ wá gbèdè níjó wá gbèdè àwọn bàbá tó gbàgbọ́ ó kú ní Yorùbá ẹ̀sìn yìí àìmọ̀kan àwọn Yorùbá ó jẹ́ kí wọ́n sọ lẹ́nu lọ́nà tó pọ̀ àwọn èèyàn náà wọ́n sì ń gba àwọn ìṣòro èèyàn náà wọ́n sì ń ọlọ́run kó sàánú ìgbà gbogbo wa tí àìsàn ikú bá dé ẹ máa wo ọlọ́run ọlọ́run ni àwọn tó ń tún ṣe ìdábọ̀rọ̀ ìyá àkọ́wà yìí ṣé wàá ń bẹ nígbà tí kò dé wá wá ó náà ti máa pé ikú ti dé bá wá wá sí ẹ̀yìn tí a ní bá Muhammad sallallahu wa sallam náà ìgbà A àná àlẹ́yìn sọlá tó sọlá nígbà tí kú dé nínú aṣọ sí ọmọ rẹ ọjọ́ fún ayé ń gbé ìyá máa jẹ́kọ̀ọ́ fún wa wípé kì í ṣe gbogbo ọmọ ní ọlọ́yà ya nǹkan mi ìgbọ́ ọlọ́mọ tó ṣe pólì ẹ̀ṣẹ̀ náà wà ìyẹn lọ́jọ́ máa jẹ́kọ̀ọ́ fún gbogbo gbogbo ọmọ tó bá ti tọ́ tọ́ba ilé bàlágà ọlọ́run sàánú yìí nìkọ́ nítorí bá ń ṣe lẹ́yìn ìdúrógbò rẹ̀ dálé òun tó ń bí ẹ̀rù ìgbà tó kúrò wá ti ṣe tó kó lé lójú ọ̀rọ̀ tí ti ṣe tó kó ẹ̀sìn tó yẹ kọ́kọ́ tó ń bá ti ṣe yẹn ya ẹwọ ọlọ́run náà ọlọ́run ní olùsùlà ara àwọn èèyàn ló ń ṣe bùbọ ṣeré ní ọlọmọ fún àwọn èèyàn ní òdì ọmọ òdì yìí ẹsùn lọmọ kìnnà fún wa torí kí ni lè àlà yàkúnà lè náà ṣe aláwọ̀ọ́yì hujja yàlà yàkúnà lè náà ṣe aláwọ̀ọ́yì hujja fún bá a dàpọ̀ sí. kí ló jẹ́ pé lẹ́yìn lẹ́yìn ló ń ṣe é kò ní láwọn ọ̀gá kan wáyé ẹni òbí yẹn bá ti da orí rẹ̀ síbi tí wọ́n da orí yín sí òbí ti ní fújà lọ́wọ́ ẹni tó bá ti jẹ́ ọmọ àwọn àti ege jẹ́ ọmọ apaláǹgbá kiri tí ó pèpè tó sì pé ọmọ rẹ̀ síbi nǹkan tọ́mọ yẹn bá ṣe nǹkan yókù sí lọ́wọ́ ìdájọ́ wọn ò ní papọ̀ láti àwọn ìgbà náà ní pọfẹ́sọ̀ àdúrà fọmọ rẹ̀ eléyìí tí ó sì fọlọ́ ọlọ́ni mọ́ṣáàdúrà fún ìsàlẹ̀ bí ẹ̀ torí ìdí wọn kọ́ ọ̀yàn lọ́mọ tọ́lọ́mọ tó ń bá àyàn kọ́ tí ẹni tó rí yóò pé dáadáa gbogbo dáadáa yóò bá káàkiri mùsùlùmí ẹ̀yìn sí yá ẹ̀yìn àwọn ẹ̀yìn tí pé á ah, ń mọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣàn ìdákẹ́yìn sí ẹ máa wo hadith kan bẹ ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ mi nílẹ̀ lè má yí tààrà yà á gbà mọ́ gbogbo ká ìhàlè ní ìhàlẹ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní òkú yóò sì máa jẹ̀yà nínú sàárè nítorí pé àwọn èèyàn ń pariwo wọ́n ń sun ẹkún lẹ́yìn yìí sì kí wọ́n ń omi lójú o sálàyé mi tí wọ́n lọ wọ́n fanirin wọ́n pera wọ́n ṣe pé wọ́n kóra wọn lábàá. yóò dẹ̀ mọ́ jẹ́ sábà bí ìyàwó nígbà tó náà wá ní wàá lẹ́sà ilé ìsáyé àwọn sàá tí ológun ṣe lò ní àfa àwọn ìdìbò láti pẹ̀lú òkú àdéhìsì yìí àtọwọ́ ọlọ́wọ́ ọba àyẹ̀sà ọdún bá ṣe ní wá ìtàwọn wà wà jẹ́ àwọn òkú méjì alákọ̀ọ́kọ́ wọn lẹ́nu tó ṣe wípé áwùsọ ìdájọ́ òun sọ òkúta òun tí máa ń fi táyọ̀ ní tọ́tọ́rọ̀ ní máa ẹ̀sùn kó òun o òmìnira ló ní ẹ̀sùn kó gbogbo àwọn àṣìyàwó lẹ́yìn bí ẹgbẹ́ àdìrí ọlọ́run ti gbìyànjú ẹni o ọlọ́run ti gbà ọjà kọ́ bọ́lọ́ba orí jẹ lọ́wọ́ àmì náà ti pa àwọn míì. nítorí sọ àánú wa ahụ na ilẹ̀ Yorùbá àdáhùn mi. ẹni tó bá si lóhùn sí ìyá yẹn tí ò ní ara ṣe rẹ̀ ni torí tó sọ fáwọn yẹn ni ni wọ́n ṣe ní lẹ́yìn rẹ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì lẹni tó mọ̀ pé ẹ̀kọ́ òun sáàgbọ̀dé tó báyìí ní wọ́ọ̀lù wọn tọ́lẹ̀ ní ndị sí jẹ́mbá sí lẹ́yìn rẹ̀ lórí wọn ni tí wọ́n tí wọ́n ṣe Ndị ìyàtọ̀ nìtì dábìrì wípé nǹkan tí wọ́n ń sọ ń bì ní nǹkan tó pàtàkì ní pàtàkì lásán ìlànà àwọn ànábì ọlọ́run sọ ní ní ìyá fọ́lá tamùtúnná láwọn àǹkóògbèsì ọlọ́gbèsì wa sọ̀rọ̀ àǹkóògbèsì. àwọn ànábì ọlọ́run ara àṣẹ sí wọn ni pé wọ́n ń sọ wọ́n síyà tí wọ́n bá ti rí pé àsìkò àsìkò ń tó ń sọ wọ́n síyà. wọ̀síyà ń bẹ̀ yẹn kí n ṣe pé kákan kọ̀ mí kalẹ̀ pé báyìí ni ẹ ṣe fún igbó àbẹ́ni báyìí ni ẹ fún nǹkan báyìí wọ̀síyà fáwọn tó fẹ́ fi ilẹ̀ láyé ẹ̀ẹ́dẹ́gbẹ́rún fún láǹpẹ́ ọmọ rẹ̀ kalẹ̀ ni ẹ̀ bùkátà sí láwọn àsìkò tá a wà yìí àwọn èèyàn jìnà sẹ́kẹ̀ẹ́sì àwùjọ ipa ti awujo ń kó láti bíìdì àwọn èèyàn ó tóbi gan influence nípa ìrònú nípa ìṣe àwùjọ ń kópa tọpọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kan ọlọmọdé àsọ̀rọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ nù kó ta o. ندوى نوح عليه الصلاة والسلام فضيلة التحليل والتسبيح وأنها سبب رزق الخلق في قتاكي نمش لا إله إلا الله فأقعد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء يعني فوق ما وانتظر síbẹ̀ lágbàtà kódà ẹ̀rì pé náà àbùkárù tó ní nọ́mbà kọ́kọ̀ bí wà òun lẹ́rìí pé kìí ti wá wọn bẹ̀rẹ̀ síbẹ̀ lágbàtà ọ̀pọ̀lọpọ̀ àbùkárù mẹ́ta ìtànṣe lẹ́yìn ẹnu ìyẹn tàbí tí tàbí tẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ yẹn alẹ́ tẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ tàbí fọ́ alẹ́ tẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ mo rò pé ara ẹ̀rọ tí ẹwọ kan bá ṣùgbọ́n ẹwọ láadáa ti bẹni kí ìwọ̀n sọ láàyà ẹ̀ lọ́wọ́ dáwò láṣẹ ìkàrà dáwò lè mọ́lì kò wàlà wàlì hàmdù wà wàlà kó lè ṣe é wọlé ní àwọn ìyá ayà mẹ́ta rí yóò yí wáyé wíìt. ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ní pé látọ̀jú ẹni tí bá ṣe kí máa ń dúdú tí ẹ̀kọ́ ara àwọn àtàwọn táwọn ọmọ ọkọ̀ sí ni ó dá kéèyàn máa ṣe máa kí ẹ bá tásùn bá kó tó tún àká kó tún kí máa mọ̀ kó sì mẹ́wàá tó bá sì mẹ́wàá sí ó sọ fún yẹn náà pẹ̀lú ẹ máa wo ó ń gbé sáàmì ha sáàmì ha sọ̀rọ̀ ọ̀fà lẹ́yìn ìtàní lẹ́yìn tó wà ní tí wọ́n fi àlẹ́ àgbáàrò bá ṣàrà nínú sọ̀rọ̀ ó yàtọ̀ sí àgbáàrò sọ̀bà pẹ̀lú ọ̀sà. ó yàtọ̀ lẹ́yìn ìtàní ó tún wọ́n wà nínú àgbáàrò sọ̀bà bẹ́ẹ̀ lálẹ́ ọ̀rọ̀ ìlúṣà. ojú tẹ̀ ní wàá wà bẹ́ẹ̀ oníwà wọn bẹ̀ máa. ẹ lọ wo ládàá ìládàá ẹ máa rí sí ládàá mẹ́rin tó tóbi àrùn dáadáa àbọ̀kọ̀ ẹ̀rù lẹ́nu dáadáa pé ẹnìkan ò ní ṣe irú gbẹ̀dẹ́ ni ṣe lọ́jọ́ yẹn ó wà ń bẹ̀. bẹ́ẹ̀ pé àyè ń kà wá ẹni tí máa ń ka hundred yẹn nù kò lè pọ̀ mi kì í sábà kọ́ hundred ká èyí láì dé mi ka wá hundred pẹ̀lú káàrin ẹni kì í sábà ṣùgbọ́n dáa tó ń bá lọ́nà ka wá ilé àwọn àgbáàrò láàrin ìlú التحليل والتسبيح tí ẹ bá lọ wọ ṣe hajj náà ẹ máa rí pọ́pọ̀ nínú àwọn àtàwọn nínú àwọn àtàwọn tí ẹ bá ṣe umra ní ìlú ṣe lórí sọfà kan lọ lórí sọfà kan lọ wà ní wà ní àwọn àtàwọn kàkà rọrọ fi àti àtàwọn tí wọn ṣe ní ìbá tó ń ṣe hajj nítorí ṣe pé àdúrà pàtàkì ẹ wá máa wọ wàá nà sábàbù lè gbé ìkọlù àwọn àgbà ọ̀gá ọ̀sẹ̀ àwọn abẹ́ni ń ṣe sábà ní bọ́lá ń ṣe fún ẹ̀dá lásán christmas jẹ́ tó bá fẹ́ dá sí kí lọ́dọ̀ lọ tó fẹ́ kí n tọ́lọ̀ wọn bó ṣe fún kó mọ̀ ń lọ́wọ́ kí ẹ̀ tó kún kí lẹ́yìn ẹ̀kọ́ mọ́nú tó wà kí lẹ́yìn ẹ̀kọ́ mọ́nú tó bá ní máa ń ṣe ìlẹ̀ àwọn ẹlòmíì tí wọ́n bá sọ̀rọ̀ àbá bí ìgbà tí wọ́n ti kí gbígbá tó bí àdúgbò wọn nìyí ó sì lè fòkì wọ́n ti dìde bọ́lá ìlẹ̀ ní mọ̀ kókó ibi tá ń lọ wà níbi tá ń lọ náà ẹ máa ọmọ ní ibi máa ṣe èèyàn ṣẹlẹ̀ èèyàn ṣẹlẹ̀ èèyàn ṣẹlẹ̀ ọlọ́mọdé àwọn ṣẹlẹ̀ àwọn ọmọdé pé ẹgbẹ́ kí àwọn àdúgbò lẹ́nu nígbà tí wọ́n ṣe lásìkò ojúṣe ni wọ́n lọ gbà ó lásìkò tó rí ẹ̀rì àwọn àbò àwọn yorùbá ní àríṣìkì ẹ tó wọn àríjù sáré lè fẹ́ àsìkò yìí wà. yorùbá tí máa ń tún ní ìtumọ̀ tí ò lẹ̀ ìsọ̀rọ̀ ìpèsè yìí ìgbọ́n ìpèsè tí ẹbọ gbígbé ẹ mẹbi nínú ilé ìjọba nítorí ẹgbẹ ẹbọ rísíkù yẹn fi ń wà ní tẹ ẹ mẹbi rísíkù nìṣọ táwọn yẹn bá gbẹbọ wọn ń gbé ẹbọ tó ní protection rísíkù lówó wọn ń gbẹbọ lórí ẹ rísíkù ní ọmọ wọn ń gbé ẹbọ nítorí kí wọn wọ ọmọ rísíkù níyàwó wọn ń gbé ẹbọ tó ní kí wọn wá ẹ rísíkù níṣẹ́ wọn ń gbé ẹbọ tó ní kí wọn wá ṣe. ìrẹ̀pẹ́ àlàyé mọ̀ kí ṣùgbọ́n tí àwọn ọmọ pé ọlọ́run náà zókè ní ìdí ìyá lórí ìgbà ọlọ́run kan sọ̀rọ̀ yẹn kí wàá lọ fẹ́ kó pèsè fún ẹ tí ẹ fẹ́ tóbi tó kúmọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó ń ṣe lórí rẹ̀ tẹ́lá yẹn lòdì ṣùgbọ́n tí ẹ bá ní gbèsè àlọ́ ojú ọ̀pá lọ́wọ́ tẹ́lá yẹn lòdì lọ́gbọ̀n kan ní ìmọ̀ lábẹ́ ń tọ́ba dáhùn nílẹ̀ àgbà àgbẹ̀ mi wọ́n láwọn ọmọ kìlọ̀ ọ̀rọ̀ tẹ̀lé ní ẹni máa ń wá láti tọ́lọ́ bọ́lọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kìí ṣe ọdún èèyàn ni wọ́n fi da ọmọ rẹ̀ ló ṣe yóò ṣe ọlọ́run ọba máa ń tú sí ẹni tó bá wù ká sí. ipò ọdún yìí àmì àti ìgbóná lẹ́sẹ̀ aláwọ̀ àti àwọn ìgbọ́ ọ̀rọ̀ ìfọ̀lọ́ ọlọ́run máa ń ṣẹ̀ṣẹ̀ tó bá wù. that is why tá a bá lọ ilé ìwé tọ́wọ́ ọgọ́rùn-ún bá wá jáde ẹni tọ́rọ wọn tún sí mọ́ àwọn lómọ kò túmọ̀ sí pé lórí ọlọ́mọ̀wé ó sì lè jẹ́ tọ́mọ̀wé bí ọgọ́rùn-ún bá jáde ẹni tí ó dà á nínú wọn ni wọ́n fi méjì kò sọ́wọ́ lọ́pọ̀ méjì lórí pé torí báwọn olùkọ́ ọ̀gbọ́n wọn ní làákàyè ṣùgbọ́n torí bọ́lá ọ̀rọ̀ kàwọn yìí ọ̀rọ̀ mọ́ta ẹ̀yà kọlọ́kọ̀ máa yà ṣáà ẹ̀rù bá kọ́lùkù ti dúró lọ́tọ̀ ti yá dúró lọ́tọ̀

ìjọ ìgbìmọ̀ pé ìṣìyàrò ńlá bó ti wá ní gbogbo orí ẹ̀kọ́ tó yẹn máa ń fà ní díẹ̀ tó máa ń kọ́ tó lọ́n bá wá jẹ́ ọwà nínú ẹni tó lọ́n bọ́ bá tó bá rẹ̀ gbá bá kà sí tó bá kà yẹ mọ bó ṣe lóore àìlọ́pọ̀ àgbọ̀ mi láàrin ẹnjìníà ẹnjìníà ẹnjìníà ọmọ ẹnjìníà àkọ́rí ọ̀sẹ̀ ẹnjìníà lówó kódà ẹni tí ẹjọ́jọ́ jáde ó lè mọ iṣẹ́ lábẹ́rẹ́ tàbí kọ́ iṣẹ́ lábẹ́rẹ́ ìlọ́gbẹ́gbọ́ mi ó sì tọ̀pọ̀ sí gbòmìnira

rẹ ni òun kì ndị ṣe tá à ń ṣe yẹn lọ́lọ́run wá fi ń kẹwà àánú rẹ ni. torí gbogbo ọ̀gá tá à ń ṣe tọ́lọ̀ bá ń kẹwà ń yẹ àwọn kan máa ṣe jù wá lọ tó wà nínú ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ sí ta. àyè ìrògbọ́n tí máa rántí bá bá ẹni ọlọ́run bá máa ń fi ilẹ̀ ẹni tó bá gbàgbé ọlọ́run mẹ́sìn lọ́ọ́ balẹ̀ sí i wọ́n gbàgbé ọlọ́run náà ti bá wọn sí i. bímọ náà sí ìyá ọmọ yẹn sí. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم. إذا ما كان يقطع ìwọ́jẹ́ nípa àdúgbò àwọn mọ̀láàbí gbọ́nà ọ̀rá ẹ̀kúnrún lọ́wọ́ fẹ́ni kí máa rántí ọlọ́run ọba dáadáa níbi sáàyè rẹ̀ mọ́ ní ẹlẹ́dí na àmọ́ wọ́tẹ̀ ọ̀rọ̀ ìlú olóòkú ìrìnkì ara rẹ̀ kiri nínú àwọn àti ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ nínú gbogbo nínú àkọ́ a nínú iṣẹ́ àwọn àdúrà ọlọ́wọ́ ló ṣe rọrùn fún wọn. ẹlẹ́kẹta wà á lè ní ìzáàna ìyàwó máa ń tẹ̀yà wọn ìhàpọ̀ sáàmì tó wà láwọn òkè ìwọlé ẹjọ́ ní kọ́ ṣàlàyé àbí ìkànnì pẹ̀lẹ́sì ìgbà yóò ẹjọ́ ní kọ́ wá ṣàlàyé nìyí.

bọ́ọ̀lù níṣẹ́ rẹ̀ o ìgbàṣẹ́ wà láyé ọwọ́ wa o wá jẹ́ á wà nínú ndị níjà wà nínú àwọn àwọn wà táwọn o já wà nínú àwọn tí ó wà ìdáná ìwé ìsáábé wọlé àbá nínú ẹni ká bọ́n àtọ́rọ́ lọ́dọ̀ ọlọ́run torí màá náà fi ṣàlùfẹ́ sáà ọ̀rọ̀ ìdílé àyẹ̀mọ́ eléyìí bẹ nínú àkídà mùsùlùmí ìgbàgbọ́ mùsùlùmí tó yanjú tí hadith tó wá lórí rẹ̀ tó pọ̀ tó pọ̀ tí mùsùlùmí gbọdọ̀ gbàgbọ́ wọn náà ní kí ni wọn náà ní pé gbogbo ohun tá à ń ṣe à ń ṣe pamọ́ ni à ń ṣe kí ni àwọn Yorùbá náà máa ń sọ̀rọ̀ wọn ní àṣegbé àṣegbé ọ̀ṣẹ́gbé àṣepamọ́ ni kí ni níbẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe yẹn lọ́dọ̀ ti yàn án tó pọ̀ kalẹ̀ ọ̀pọ̀lá ìrìnsáàlì àlìzàmùnáhù ọ́ ìrọ̀ òkè ọ̀dọ̀ wọn náà kúrò jọ láwọn ọ̀yá ọmọ ẹ̀yà àmásí ìta àbàyàn ọ̀rọ̀ ọ̀sùn lọ́dọ̀ ló bí èèyàn kọ̀ọ̀kan lẹ́yẹ rẹ̀ wà lọ ní ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀yẹ rẹ̀ iṣẹ́ rẹ̀ kí lẹ́gbẹ̀rún wá pẹ̀lẹ́yẹ abusna ha torí ẹ wà lọ́rùn rẹ̀ pọ̀ ó ti gbàgbé jẹ́ ni mo kú ní dọ́là ń fi pin iṣẹ́ yẹn lẹ́yẹ ọ̀sàjẹyẹ mi tí o mọ̀ jẹ́ ní kókò ọmọdé ní kókò bóun ṣe máa rí ẹni máa ń gbé ọ̀rọ̀ sọ̀rọ̀ àdàbà. Ina biri kuru. Adil. Adil ne kira da. Ọlọ́run sàánú. Ọmọ Yorùbá àgbà. Sọ̀rọ̀ ọ̀pẹ rẹ̀. Ọ̀pọ̀ ọ̀pẹ rẹ̀. Tí ó wà lọ ẹ̀rọ parọ́ wà bí ìgbà àwọn ẹyẹ rọ́bà wọ́n lè gbòòrí lábọ̀dé ní kókó ibi báyà rẹ̀ tí ó bá ń wọ́n èèyàn sí ẹ̀yà páàdì kọfí ọ̀jẹ́ tẹ̀sílẹ̀ ló fún sí gàrí gàrí fún sí gàrí adúgbò lọ́wọ́ <laughs> ẹja wa ló tó lọ. kí ló dá mi pẹ́lẹ́ yẹ? ṣé o ní ìpínlẹ̀ yẹ? tí o bá ti ṣe ti lóun lé dá padà tí ẹyẹ ń fún ọ lọ ní sóòlù lé mú bọ́ fẹ́ dẹ́yẹ padà iṣẹ́ tó bá ti ṣe báyìí kọ́ ni tọ́ra ó ti fò lọ. bí ẹyẹ ṣe ń fò lọ pé ìwọ orí yé bẹ́ẹ̀ ló ṣe lé léṣẹ́ rẹ̀ tọ́wọ́ ẹlẹ́kùn tó pọ̀ káàtó ìṣèjú àrò àti tọ́wọ́ ìyẹn wá wà lábẹ́ ìṣẹ́ ọ̀nà ọ̀yá fílù máa dúnà dáríkà lè má yá ṣáà tó bá wù ú ṣùgbọ́n pé láti ṣe ó ti lọ kò ṣe dá padà má ilé ìjọba àlàáfíà wáyé kò fọwọ́ rò lókù ilé ìjọba jẹ́ pé ṣí òórùn

lọ́jọ́ tó ti ṣe tó ti ṣù lọ kò lè lè bá wọn bó sì pọ̀ yìí. wà ní ọkùnrin jù láwọn ìyáàmù ń tẹ̀yà àwọn ti kí tá a bá ìyẹn ọ̀rọ̀ tó sì ká ẹ̀ka ìkọ̀rọ̀ yẹn ìlú ẹ̀kọ́ ìta máa àpá rẹ̀. Ẹ̀fà mi náà sì tẹ̀lé ọmọ alẹ́ ìta. Òní ìdíkà ìbẹ̀lẹ̀ ọ̀bẹ̀lẹ̀ ká tó ń ṣe ìṣirò rẹ̀, wọn náà tó ṣe máa rẹ̀ ṣe lónìí. ẹjẹ́ kálukú wọ́ọ̀ṣọ iṣẹ́ ọwọ́ rẹ̀ dáadáa aṣọ ara wa aṣọ iṣẹ́ ọwọ́ rẹ̀ ká mọ̀ pé ojú tá a ṣe yẹn ìgbẹ́ lákọọ́lẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́ láwọn ọkọ̀ ọmọ sọ̀rọ̀ gbà kí á mọ̀ لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصى gbogbo ẹ̀ ló sáwà documented wà wájà ní mọ́hánì mọ́hábẹ́rọ̀ tàgbọ́n àríwísíwájú wà láyé ẹ̀fẹ́ ní ọ̀rọ̀ fúnka ọlọ́run kò sí àbòsí a ń sọ̀rọ̀ sí ara wa lóko ní táàmì ṣe o táàmì pé ẹnìkan kan orí dáa lọ́kọ́ tí ọlọ́yẹ lọ́wọ́ inú iṣẹ́ inú ìwé iṣẹ́ wa

tó bá rí bẹ́ẹ̀ ibi tí wọ́n mẹ̀ẹ́dẹ́ ni àwọn arókéré pọ̀ ọlọ́wọ́ bá ti ní méje àgbàlẹ̀ ẹ̀gbẹ̀ ẹni bá bá wáyé lórí àgbàlẹ̀ bàbá sọ nǹkan ní márùn-ún ní sọtẹ́lẹ̀ nígbà lọ́wọ́ àmì jíjẹ́ ìsọ. èyí sì fún wọn náà bá lọ́ka tíra kan tíra náà àwọn ọmọ ìbọn. nígbà fáà ó sì pàtàkì náà á ní ìtajà mọ́lá bèbí ní hasan kí o máa ṣe ọ̀ṣọ́ pẹ̀lú wàásù tó dà. ẹgbẹ́ mi ní ara wa á ní ìtajà mọ́lá àṣọ́kùnlá ìbálẹ̀ ọlọ́wọ́ ní òkú bìlìbá sí hasan ní ìwọ aṣọ tó dáa ìdíwọ́ bàbá ahmad yìí aṣọ tó dáa ẹni ní ẹni bìbìlà lé àwọn ìlà ìlà ọsà lẹ́yìn sàbí ilẹ̀ ìkíbi kí iṣẹ́ ẹ̀dáhùn tó àyíká òjò wà mo sì ń lo pé yẹn lè gbogbo anyị na-ewere ihe ihe ngwọta ewejara bịa mmiri ma manwụ mgbe ihe anyị ma ndị ọka gị mara ma mba nwere ọma wọ́n ti jẹ́ tó lọ́nà bá láti aṣọ kan tẹ̀ wá lọ ó sì lè jẹ́ kó ti pẹ́ gan bá ń lọ lọ́yọ̀ ọgbọ́n àwọn ọba ti lọ ẹni gẹ́gẹ́ bí ẹjọ́ náà ẹ̀sìn wá dàbí sẹ́ni kan ní àwọn olùmìnira sẹ́ni tó kú ọ̀wá èèyàn ní méwé ẹ̀mí sẹ́ni tó láì làbújá nígbà tí ìdí mọ̀ ń sọ èyí ti lé lọ́dún mẹ́wàá ò kéèyàn dàbí sẹ́ni tó lọ́dún mẹ́wàá sẹ́yìn ẹ̀rọ abúlé tó ní ìdàrú tó ń tó ń bá ọ̀rọ̀ wá dáradára ọ̀rọ̀ wá dáradára ìyá àtẹnì kan sọ̀rọ̀ kan wáyé wọn sọ̀rọ̀ pé bìlà twenty five thousand àbí bìlà seven thousand for one english word ní kenya wọn tó ń bọ̀ lóde ìyá tó ń bọ̀ ní ìyẹn èyí tó jẹ́ aṣọ tí ìyìn níbi ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ lọ́dún tí màmá sọ̀rọ̀ ìgbà lóde bóyá wọ́n jẹ́ lọ́gbẹ̀ẹ́ ní oúnjẹ wọ́n jẹ́ wọ́n lọ́gbẹ̀ẹ́ ní ẹ̀ ìṣọ́ọ̀bù ló dà wá ṣé ẹ̀rọ bá ṣé ẹ̀rọ àgbélá ń bẹ̀rẹ̀ ìṣọ́ọ̀bù lọ́rẹ̀ lómi ṣé ẹ̀rọ tó ìṣọ́ọ̀bù ló pé lọ́dọ̀ lórí kí wọ́n fẹ̀ lọ owó olókùn tó lè mẹ́ ọ̀ọ́ láìpẹ́ ẹ wá ẹ wá fẹ́ sọ̀rọ̀ kan ṣé ẹ̀rọ tó ìṣọ́ọ̀bù ni wọ́n á nẹ̀fẹ̀ wọ ọ̀kadà lọ owó ní owó ọ̀kadà tó tó ra bẹ́ẹ̀dì ọ̀rẹ́ pé gbàyà ní ọmọdé mọ́tò níbi tó wọ́n ìfọ́ ọ̀pá lórí ìṣe dáyẹ̀ta 1000 kìíníkà bó wá fún òun lọ ó dé àmàlá nìkan sí àwọn ọmọ àyà ìṣẹ́ bí rẹ̀ ẹ̀rọ ló fi ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ lórí iṣẹ́ ọ̀sán tó ń sọ ọ̀tá abẹ́rẹ́ ládùúgbò yìí abẹ́rẹ́ ìdílé ẹ̀gá wọ́n fún ta ìgbà yóò jẹ máa jẹ máa lọ́wọ́ dé ẹ̀yẹ́ ìjọba náà fẹ́ ra fẹ́ ìlú àdúgbò ọ̀kadà lọ ọ̀kadà bá bọ̀ lẹ̀dẹ̀ lọ ọ̀kadà bá bọ̀ lẹ̀dẹ̀ one ọdún tó mùsùlùmí náà ìṣe máa rí o béèyàn bá ti mọ bẹ́ẹ̀ ni ìrònú rẹ̀ ó ti mọ láwọn aṣọ kan wíwọ aṣọ tó dáa ìlà tó dáa ọmọ adá yànnà yànnà bíi tàbóṣínà tí máa ń ṣe tí máa ń fi kárọ́ọ̀sì o ní òsì lára tàkàbùrù o ìjọba lè yàn ń ṣe tàkàbùrù ẹ̀mú nǹkan mi tí wọ́n tóbi là pẹ́tẹ́kípẹ́tẹ́kí lọ láìpẹ́ ṣe lọ ní nẹ́ẹ̀tì lọ láìpẹ́ kò sí wàhálà mi èèyàn máa tún èèyàn kọ́ra ìmọ̀ dín ọ̀yọ́ mi àbí ẹ̀kọ́ ni wọ́n máa sọ wọn ẹgbẹ́ ẹni tó yẹ kó orí tẹ̀mí online wọ́n fẹ́ wọn lọ ọkọ̀ kó sì nǹkan tí ń jẹ bá ẹ̀sìn òyìn ìyàlẹ́ mi máa sọ wa ìlàwọn kùránì ìlàwọn arábìsì tí ẹ bá ti wo owó tí àwọn muslim ń gbà lórí ìgbà lóòótọ́ tí kò wá ní ti sọ́ọ̀bù lọ́dẹ̀ lórí tí ẹ bẹ́ẹ̀ fọ́fi lẹ́yọ̀ kẹ́ kọ́ mọ́ta two five one five. wọn ní lọ́jọ́ five hundred hàn. ǹgbọ́ kò sọ one five mọ́. ẹ kà máa fi kíní sí lásán màá ní ẹ sì lọ. ṣé ìṣòro àbòrò lọ́dẹ̀ lórí àdéhùn ìṣòro yóò yẹ lọ́dún wá bàjẹ́ lọ ẹlọ wá bàjẹ́ sẹ́dí ẹ̀ bá mú àbàjẹ́ níbi orí ilẹ̀ ìwà níbi ara yóò ṣe ní lọ́dún yẹn lòún ní èyí bẹ́ẹ̀ ló ní òní níbi làwọn ara rẹ̀ ẹlòmíràn lè ní. bó ti rí èèyàn tó sọ yìí pé tí òun bá ilé fi yẹtí ṣe títí kì í ṣe gold etí òun máa rà á yẹtí tó ń wà kó ṣe tí bí one fifty. 150 naira kọ́ mò ń sọ 150,000 ní ilé ẹ̀kọ́ kó yá mọ́tò gẹ̀gẹ̀ sí. ìyá ayẹ títí ò dáadáa tí ìṣe gold máa ń jẹ pé ajá ti pẹ̀lú tó pa etí jáde ọ̀rọ̀ mi. náà bẹ̀rẹ̀ yẹn bá máa máa kí ló ń tó alágbèrè. wọ́n lẹ́yìn mọ́ wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ pé àwọn ilé dọ́là sí ẹni dọ́là kọrun náà wọ́n máa fi sí wọ́n bá dìpọ̀ ìgbésí ayé lè kàn tí ó sí wàhálà ọwọ́ àgbọ̀dí bọ̀ tó ìgbà ẹ̀ lọ́wọ́ bá tó àwọn ọmọdé lọ́dọ̀ ọ̀sán wa náà ọlọ́run bá sì kò gẹ̀rẹ̀ náà. ibi tá a ti lọ ní pé ibi tá a ti lọ ní pé èmi kan mo sọ o lọ́wọ́ mo tún tara bá rẹ̀ kí n tó máa wí o wọ́n ní àtàjámọ̀lì àtàjámọ̀lì àbí lè bá ṣe hasan láìsà ní àìjíbírí kí í ṣe òun àti alóhun tó mú kò fún àwọn ọ̀tọ̀ lórí báyìí huwa amúrò mọ̀ṣẹ̀wọ̀ báyìí huwa ọ̀sọ̀ yìí náà bí àpòkálùkù ti máa ní o wọ́n ìyẹn ẹlòmí máa gbọ́ yé gbogbo tó bá yá láyé ẹ̀ àwọn ọmọ ọ̀la wọ́n kọ̀ dá ara rẹ̀ o àwọn jàrá bí àwọn ti wọ́pọ̀ ẹ̀ náà wọ́n máa ń bá tó ń bá lọ rà ní ẹgbẹ́ wọ́n ní ṣe bọ́ bá ti máa yẹlẹ́wàá

ìṣeyọ̀ǹga mọ́tómọ́tó ìgbéraga mọ́tò àpò ṣíṣe papọ̀ wọ̀lẹ́yìn láà yẹ́dọ̀kọlù àlùjọ́nà tọ̀mọ̀kánà ṣe ọ́lẹ̀ ìhìnì kọ́ọ̀rù láàrọ̀bìnrin nínú ṣe pé ń ṣe pé ń tó máa bí ọmọ náà bú nínú rẹ̀ tó bá wà lẹ́mí ẹ̀kọ́ ní wà lìjẹ́ nínú eléyìí tí wọ́n sọ ìnáwó àwọn ẹ̀kí bú alẹ́ ṣáà wọn ni kéèyàn yóò mọ kúrò ẹni tí kìí fẹ́ gbà wọn ni kìí sọ̀rọ̀ aṣọ púpọ̀ ń sọ kìí sọ̀rọ̀ ìgbìnà dídẹ̀ ni ń sọ kìí sọ̀rọ̀ kíkọ́lé ńlá kìí sọ̀rọ̀ lílo mọ́tò ńlá yóò báṣì rẹ bá bò níbẹ̀ kọ́ báṣì rẹ bá bò níbẹ̀ lò ó mi wọ́n gbọ̀dọ̀gbọ́dọ̀ ayé ìgbé tọrọ ní two five tọ́ ayé ìṣòro ọ̀rọ̀ ní pẹ́lú ìgbé tí ò lè ní five hundred dáadọ́ bó ṣe wá gbára rẹ bá ti wọn. gbọ̀dọ̀gbọ́dọ̀ ní ojú wọn lè ní mo tó mo tó gangan ni wípé kéèyàn ya aró òdòdó mọ́gbà ìjọra ẹni lójú ni torí òdodo gbọ̀rọ̀ tó bì gbìn náà ìyẹn gbọ́dọ̀ mọ̀ kó lóde ṣe ẹgbẹ́ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ̀ kí ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo rò pé ajọ́ mi yẹn o òun ni kéèyàn máa ṣe mọ́tò láti gba òdúgbò bẹ́ẹ̀ náà ni wàrọ̀ dòwó bá dábàá ìlú èdèkì kí òdodo hàn láì kí èdè sì máa lọ yẹ fún ọ̀dọ̀ ọdún àwọn eléyìí tó ń sọ fún mi kí n dá sọ yẹn. bákan náà òun ni àfáàlù fìnnáǹsì àbúrò yàrá zẹ́bùrì náà pẹ̀lú ìṣàkó àwọn èèyàn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn ní àti máa bẹ̀sùn tí wọ́n jẹ̀bi rẹ̀ náà ìyẹn náà ti pọ̀ láyé nìsín. àwọn ẹgbẹ́ pẹ̀lú àwọn eléyìí àrí àbí ká bó pẹ̀lú nídìí lọ́sọ̀ọ̀sọ̀ kó sọ pẹ̀lú nídìí. ṣé wàá kíra kan gbé hussein aláwa ayíṣà lọ́pẹ̀lú bó aláwa ayíṣà sheikh Hussein Al-Awarishi ẹ dákun ìjà lọ ka wọn ni àtàwádọ́rù wà mọ̀lẹ́sẹ̀ láti gbọ́mọ yẹn ní àtàwádọ́rù wà mọ̀lẹ́sẹ̀ láti gbọ́mọ yẹn ní ìtẹríba nínà díì nínà díìnì díìnà àtàwádọ́rù ilé ìtẹríba wà mọ̀lẹ́sẹ̀ láti gbọ́mọ yẹn ní àti ipò ẹ̀ nínú ẹ̀sìn ọlọ́pàá ṣe ní àti lóyún ìjọba ọmọ ṣe wà lọ́wọ́ tó ní kú orí ayé àtàkẹ́ àwọn ọlọ́dà wà nínú ọlọ́dà sọ orí ayé bá níbi yọ iṣẹ́ ọlọ́run àtàbọ̀ rẹ̀ ọlọ́pàá má papọ̀ òwe ó fi wá sọ láti àwọn sọ́nà lọ àwọn ọ̀nà àwọn ayọ̀ tó níbi ẹ̀mí one two three. Not what I was náà èyí láti kírun a nílò obìnrin gbé ẹjẹ́ lọ́rọ̀ ẹ̀kan dára yín láàmú. náà náà àhàn ara àdẹ́wò afẹ́fẹ́ jẹ́ pé ẹlòmíì wá ń sáàpù àwọn ẹbí rẹ̀ nínú ilé wọn burúkú nìyẹn wà kálẹ̀ yìí. ẹ máa fẹ́ máa wọ̀rọ̀ yorùbá o akíjú òde ọ̀bùn ọ̀rọ̀ yàrá inú rẹ̀ nìyẹn wà burúkú nìyẹn. ẹni tí wọ́n ń pè léyìn gidi lẹ́nu tó ṣe wípé àti ilé ló ti kó ọ̀ṣọ́ lọ sí i. sọ́ra yìí ti lẹ́yìn tẹ́lẹ̀ ìyàtà jẹun tí wọ́n yókù. ìyá tó máa rántí pé mo fẹ́ wọ sọmọ lẹ́sùn ẹni tí ò bá ṣe yẹn ilé yẹn ti ṣe ẹni aṣọ tá a sọ yẹn a ní kì í ṣe mo tó mo tó ní kéde pé ọ̀ràn yẹn ṣe bíbú ẹbí rẹ ọ̀ràn rẹ Iṣẹ́ iṣẹ́ ìṣẹ̀lẹ̀. náà là ń sọ kò ní kú bẹ́ẹ̀ kò sí oní àlẹ́ ṣe tí èèyàn bá wá tọrọ àforíjì ọlọ́run wà gbogbo yóò ṣàpárọ̀ rẹ̀ ni yóò ṣe ìfúrọ́ọ̀lù fún yẹn yóò bò pamọ́ kì í ṣe kó kú òbí tó wà náà ó bò ní. tí wọ́n bá lọ́wọ́ ṣe ápùn fún ìyá tó yẹ kó fi gbẹ̀yìn ló ń torí ẹ̀mí yìí fi gbẹ̀yìn iṣẹ́ yẹn kó rẹ̀. lẹ́yìn pé tó bá dà kí ámà àdéhùn ta àjọ ni ọlọ́run pè mọ̀ mí ní tó bá fẹ́ ṣe àánú sí ọ̀rọ̀ fàyọkẹ́rù ọ̀hún obì àmà ni. yóò àní òṣèbá òṣèbá òṣèbá ìgbà òṣèlú bẹ́ẹ̀ ni ìlọrin. wọ́kọ̀ ìgbà tó ń bẹ láyé ní ìjẹ́kẹ́rì kan orí ọ̀nà ìmí ọlọ́run nígbà tó ń ṣe lè bọ̀. bọ́dún ìṣèwádá ní ọmọ àtàṣírí rẹ̀ tù ṣáàtì olùkọ́ alákàlẹ̀ ọ̀ ní sàkóyè bọ̀kọ̀dúkò ni. ṣùgbọ́n ìyẹn ìmọ̀lẹ̀ àṣàwùwá ni ètò ìwé ìlà ní ìrọ̀bẹ́ ìdíje yíra ẹni tẹ́lẹ̀ ọdún ṣeré ìfẹ́ bá a ṣe fún ìlú tá a sọ ìfú kì í gbogbo lẹ́yìn pé ìwáyà àti tó wà mọ̀mí nílò kò kọ́kọ́ mùsùlùmí mo lè ṣàlàyé ààyè bá àti gbogbo àwọn ọ̀gá mi ṣàlàyé pa. Tọ́lá ẹ̀sìn pé kò sí ìdí lọ. Àbí tó bá lè lé àdàbà mú lókun. Bẹ́ẹ̀ bá ti lè àdàbà mú kó o mú padà nígbà tó sá àlọ́ nígbà tó fò lọ. yẹn náà ti fò lọ. Ilé ìjọ ó lè ní ìmọ̀ ọjọ́ ó lè wa pé wà a ìṣáájú àrìsàmù náà wà ámàlà ó máa máa lè tọ́ ìrè àwọn afárá ọ̀tún kí lóye tó lò tọ́ kí ló fi ṣé èèyàn lẹ́yìn wọ́n ní ìbòmí pé àlẹ́ bá ti bọ́ ẹ̀kọ́ àti wọ́n ní ẹ̀yìn lọ̀rọ̀ tó bá ti jábọ́ ṣe rí ni ó ti lọ́rọ̀ ṣe dábàá ìkànnì méjì lọ́wọ́ bóòlù báwo lọ́lọ́run ṣe ní fi ìyà tó è kéèyàn ó jẹ ẹ tó ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọlọ́run ṣe ní ìdí nínú Yeah. ṣe ẹ rí wà lọ́ọ̀rì ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn gbogbo rí nàìjíríà nígbà fẹ́ẹ̀nà ó ní ẹ̀ṣẹ̀ táwọn èèyàn fojú rí nàìjíríà because ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa ń dá ní tí èèyàn ló bá wọn dẹ̀ṣẹ̀ lẹ́nu ìjọba ń parọ́ ní sùúrù ẹ̀ ní ọmọ ìgbẹ́ rẹ̀ ti pọ̀ jù àbẹ̀ lọ ọlọ́run ní lórí ìṣìnà wà àwọn tí wọ́n bá ń ṣe kọ́lọ̀ ní ti bá wọn ẹ̀dí ọ̀tẹ̀tẹ̀ tí ẹ̀kọ́ ìgbọ̀n kan yẹn yẹn mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni fò àwọn ọmọ ẹ̀yà gan wọ́n ń ṣe gíbà débi pé títí wàá ló pọ̀ ní tẹ̀mẹ̀ pé ẹni mi wà ní pé àwọn ti ní tí ọba ṣe tàbíyèrè tàbíyèrè yìí wà perpetual ẹ ò lè máa ṣe tàbíyèrè every every time tàbíyèrè alcohol tàbíyèrè gbogbo ọba ti dé ẹ̀ ń tó sọ fúlànà ẹ bọ́ ti ṣe tàbíyèrè fẹ́lẹ̀ ilé ẹgbẹ́ ọdún náà ló tún sọ lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún méjì lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn ogún ọdún tàṣídé mìíràn ní àbí ibà yìí ẹ wá wo díkọ ẹ̀sìn sí ẹ̀ máa pé ibì kí nǹkan tí èèyàn ń sọ yẹn wà lára rẹ̀ ìgbọ̀rọ̀ máa sọ tí ò bá ti lára rẹ̀ ní ẹsẹ̀ bí àbò táàmù ni táàmù bí sọ yìí èyí tó wà lára rẹ̀ náà ní àmì ìyẹ̀bù náà sọ ilé ìtọ́ àbúrú ju ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sọ kò sí lára ẹni tí wọ́n sọ máa

títí wa kó tó kákó wa ẹni máa ń pa ní ẹjọ́ mi gbà síbẹ̀ tí máa ń gbọ̀ kẹ́tí tó pa mí lẹ́yìn bá ní à kò sí wàhálà ẹni mi máa ń rẹ̀ nípa ní ara ọ̀jẹ̀ sọ̀rọ̀ àwọn. yóò kú ní yíṣe bí ẹ tẹ́ẹ́tẹ́ tó bá wà lórí jìnnà yóò sọ̀kalẹ̀ tí ó lè ẹ̀yà pọ̀ èmi náà sì àyà rẹ̀ á ti dọ́gba àyà ara wa. àyà kò lọ ẹ̀rọ ẹ̀rọ pé ọjà ọjà sí ọmọ àwọn ẹ̀rọ ìgbìyànjú tí ó ń fa àwọn ẹ̀rọ كف عليك هذا ẹwọ àwọn àwọn ọ̀rọ̀ tó sọ ahama ní agbára ahama ní agbára mariam máa ní máa báyìí náà tí bá rántí nígbà àwọn àṣàlífù ọlọ́run sàánú wa ṣàìtọ́nù ó sàfẹ́ já iṣẹ́ wa ni kó tó mọ̀ ṣe jíba ó múra ó ṣe iṣẹ́ rẹ̀ ló sì ṣe ọlọ́run àwọn ọlọ́wọ́ ní àkàn ṣe. tí ọba ti ṣe tí ó fi san dandan ni yóò san yóò san ilá tó bá bọ́ sábẹ́ wàyà fún un àmì ìmọ̀dálẹ̀ ni wọ́n yà sáwọ̀ òkè wọ́n lọ́ọ́ bá ṣe tó bá bọ́ sábẹ́ mọ̀ sí àlọ́ ọlọ́run sáà lọ́wọ́ sọ hàn kàlọ́ ọ̀hún ọ̀hún. Rachel